على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ní fọ́nà ọba tó sọ ní mùsùlùmí o àtọ̀rọ̀ àlùkún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fọ́nàbí sallallahu alaihi wasallam ẹni tọ́rọ wọn láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa bá ní sàlékún kí ànàbí o lọ́n bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn arẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú ẹni tàókẹ̀ lọ́jọ́ gbìyànjú kìámà téèyàn gbọ́dọ̀ ṣẹbọ débẹ̀ lọ́njọ́ jáde sànú wa o wọ́n jẹ́ àkú sórí ẹbọ o jẹ́ atán sórí ìyọnú rẹ wọ́n sáà máa lùwà fún ìyọnú rẹ máa lùwà fún gínú rẹ o ní tó ń kálukú wá fílẹ̀ tàbí wá gbọ́dọ̀ lọ wọ́n sáà bá ní gbọ́ bí bá ti ń fẹ́ lọ wá sọ wá ń bi àdánwò tí ó mú wa tó fi jẹ́ pé nta máa sọ yóò máa sọ̀sìn kata máa ṣe tàbí nta máa ṣe náà yóò máa sọ̀sìn kata máa sọ á jẹ́ àmọ́ gbogbo àlàńlá wọ́ra sẹ̀ sọ́dọ̀ wọ́n mẹ́jọ ọ̀sọ́ àwọn náà dọ̀tá rẹ̀ o wọ́lájọ́gbọ̀n sọ̀rẹ̀ láháúlà wàlàkúwàtà ilẹ̀ abìláìlà ìlànàrin ní ìjẹ́dógún àti kéde pé bí ibn láì tààlà fáìfù ni tafsiru ọmọ bẹ̀rẹ̀ ó sì kú ìṣẹ́jú mẹ́wàá láti wà lórí àga ẹ̀mí ìjẹjọ ṣùgbọ́n bá a ṣe ń bọ̀ àtẹ̀kù láti ń bọ̀ a sì gbéra ń tò fọ́ ṣùgbọ́n àwa kò múṣkìlà kan lójú ọ̀nà àwọn ẹ́skọ́ọ̀tì ọlọ́pàá àmọ́ àwọn èèyàn tí wọ́n ń wà lọ ọlọ́run ló mọ̀ wọ́n ṣùgbọ́n ló kúkú mẹ́rin tó dára jù ní àwọn ẹrú rẹ̀ wọ́n wá ń ṣe pé ẹni ọkọ̀ òní ṣáájú àwọn wàhálà wàhálà àbàdé bíi ní ten to five tàbí kọ́tà tó wọ́n sì wà bá wa sí bá ń tí tí tí tí tí tí tí tí tí tí tí tí tá a fi ń fẹ́ ń wo burú lọ́ọ̀kan báyìí nígbà tó lóhùn sí ìṣeun lọ́ba ní kọ́kọ́ kó dúró náà ọkọ̀ ọlọ́run ló ní ó dúró lídùú ọkàn láti wá lọ jẹ̀máà ara ń tà ń sọ fún wa lílé àwọn òní parọ́ ń bí àti ní fi igbá kan bọ̀ kan nú kọ́ wá jálá rẹ̀ la gbé inú ọkọ̀ tàbẹ́lómi bẹ́ẹ̀ náà torí ọlọ́run kò síbi tí ẹ ti máa rí wàhálà lórílẹ̀ injustice ní ọkọ̀ kọ́ jẹ́ foundation so ṣùgbọ́n àbùtù sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́ sàmà lọ́wọ́ fún ìyọnu rẹ̀ kọ́ mọ́ lọ́wọ́ fún ìbínú rẹ̀ àwa ti sáyìn orí ibi àsìkúlé náà rè náà bí ibn allah ta'ala àápùlà bọ̀ sínú ìyọnu ọlọ́run bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀mí ọwà sẹ̀kílà ọwà sẹ̀mínà ogun ọlọ́run ọba subhanahu wa ta'ala ni awọ ọ̀kan ní ìfẹ́ nìkan tí ó wà lówà lóyà irọ́ o kápẹ́ lórí ibi tánà bí ìwé ilẹ̀ ti lẹ́yẹ pa wá ayá alẹ́sọ̀rọ̀ lápò mẹ́nì kọ̀ọ̀kan wá dúró eléyìí ló jẹ́ kẹ́ a máa apologize bí pé in tó mú abẹ̀rẹ̀ yìí agbọ̀rọ̀ mọ́sálàyé rẹ̀ pé táìmù ìbí ìbínú láì jọ́mẹ́jọ náà nǹkan náà fi lè rú bá kìyà tó fáìfáì náà ti bá lórí àga bí ìbínú láì lè wáyé jẹ́ lè kọ̀ọ̀kan naam ìntàwọn bá bọ̀ anabi adam alayhi salatu wa salam bàbá gbogbo wa nìyẹn akara bá akara bàbá láti yíwa yìí sá akara bá akara naam abúmọ́dé ọmọ bàbá mi sáà lè wí bẹ́ẹ̀ kí làwọn ń ara wa sí naam. màmá kankan náà kọjọ bí a bábìjì ilé ìlànà bí wàá dá wa padà sí ní hajjatul wada wípé kullukum min adam bàbá kan náà tó gbogbo yìí na adam náà wa adam minayin min turab adam ti dẹ̀bà àgbáyé láti bọ̀ lọ́lọ́ alọ́sùpá ti dá láti bí èpè ìdán àwa kò ìmà pẹ̀lú tó sì sáà bí adam méjèèso ó ti gèso ìyàwó àhàwáwù náà jẹ kódà anabisa asalam jíàmà kama àkọjá imam bukhari mọtàlá fi sọ yìí ó ń sẹ ọlọ́run ní tí è bá ṣe ya wa àhàwáwù ni wàláwùlà àhàwá máa kọ́nàtì almaratu zawjaha máa kọ́nàtì maratu zawjaha tí è bá ṣe ya wa àhàwáwù ni kọba títí sí obìnrin tí ó máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ọkọ rẹ̀ ń ẹ wu ọ̀rọ̀ ìlò fi jẹ́ pé òun kálukú gbọ́dọ̀ ṣọ́ra dáadáa gbogbo ẹ̀ ń bá kọ́kọ́ sílẹ̀kùn fìtínà kan láyé tàbí ẹ̀ fi sílẹ̀kùn fìtínà láyé ọ̀ràn dé ó ń sọ ọlọ́run sallallahu alaihi wasallam ní wọn ò ní tẹ́jẹ̀ kan lẹ̀ la tuqtalu nafsun zulman wọn ò ní pa ẹnìkan lọ́nà àbùsí kéèdè ní illa kana libni ádámà kífùlùm mìnà nínú ẹ̀jẹun ọmọ nàbí adama àkọ́kọ́ tó kọ́kọ́ pẹ́ ní kejì ẹ̀ yóò pín bí ìyà tọ́lọ́ fi jẹ ní tiwọn lè anahu awwaluman sanna lẹ́kọ́tìlá torí pé a pààyàn láyé ẹni tó kọ́ pààyàn láyé tẹ́nìkan pààyàn rí ṣáájú rẹ̀ ọ̀nà bí adama yìí náà ni bí ó sì máa gbà náà ó ti gbàdarí lánàá wọ́n pa obìnrin kan láti ń bí láàrọ̀ àná mọ mọ obìnrin mọ mọ lé rẹ̀ mo ti bọ́n àtọkọ ẹ̀ parí ìjà rí kọ́dọ̀ ńlọ́dáná lọ́dáná oúnjẹ àárọ̀ fọ́kọ rẹ̀ àtọ̀rí ọkọ rẹ̀ tí wọ́n jẹun wọ́n kọ́ lọ kìkì tá ti ní bí ìgbà tí ẹ̀kẹ́ ń sáwàdà mo sì gbọ́ pọ̀lọ́wọ́ rẹ̀ wọ́n kàrà gbé báàgì ẹ̀ kí wọ́n fi lè dọ̀rọ̀ máwùn yẹn lójú pé àbí amúrọ̀bà ni wọ́n fọkọ̀ lẹ́ àbúrò rẹ̀ ti ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n fi kẹ́kẹ́ sí lórí èlò jẹ̀mọ́ ṣùgbọ́n táwa bá ń rí báwọn akọ́kọ́ mu lọ́ọ́ná tí wọ́n bá ní amúnú o ìfọ̀kànbalẹ̀ o kí n rìn bó ṣe wù mí o kí n máa dáwọ́lé nǹkan lónìí kí n rò pé bẹ́ẹ̀ náà ni mo máa bá lọ lọ́la kò sí lu yìí fẹ́ tan rẹ̀ tí ọba ti wá sí lu àti tèmi àti táwa ń sọ̀rọ̀ àlìkì àmọ́ tó yẹ ni pé ká má dìndín kudì nínú olùtọ́ ẹ kó múyàn sùnwọ́n lọ́njú Nàìjíríà wà báyìí torí kò sígbà téèyàn ò lè rí tiẹ̀ yìí kò sí nǹkan kan tí mẹ́mi àti yín lẹ́dùn ni pé àsìkò ètò yín tó lè pawápọ̀. tó ní pé òru tí wọ́n fi lọ bá lọ́fàá ni ọkùnrin takuntakun ni ọ̀sán gan bẹ́ẹ̀ sì ni Allah subhanahu wa ta'ala bí ṣe máa ṣe é fún gbogbo olù tí ọba ti mórí ọlọ́nu fa adhaqaha Allahu libasa al-ju'i wal khawf libas lọ́lọ́run pè aṣọ ọ̀payọ̀ àtaṣọ ebi iná ọlọ́run dá ní máa dá fún gbogbo olùpátá tọ́ba ti róore ọlọ́run ọba tí ọ̀wá lò bó ṣe kó lò. ṣùgbọ́n nàbí Adam alayhi salatu wassalam bí gbogbo nǹkan yìí ṣe ṣẹlẹ̀ tó bàbá wa sí ànàbí Adam tó kí náà sọ́rọ̀ sọ fún wa ó ní fàtàlá kọ́ ádámù ní rọ̀bìhì gbogbo àwọn kùrọ́wù ìntí ká nìyẹn bí rọ́fì ádámù anabi ádámù pẹ̀lú kòǹgẹ́látọ̀ rọ́fà tààlà ọlọ́mọ bá sọ̀rọ̀ ọmọ rí lẹ́tà ayọ̀gba àwọn gbólóhùn kan wá dé fún látọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala pé sórí tó fi ní jó ibú wọ́n máa wí kíní ẹ̀kọ́ mbẹ́mbẹ́ àwọn nínú kìrá àfọwọ́dún kẹfìr àwọn kà wípé fatala kọ ádámà ní rọ́bìhì kẹlìmátún. wakilan ma'anayayi nafsai nǹkan kan náà ni máa nà méjèèjì ọ̀rọ̀ mo tú ọlẹ̀ bá dé wá bá nàbí ádámà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala idan tẹ́ ẹ bá rẹ́ nìkan tí ń ṣe Allah subhanahu wa ta'ala tí ọ̀wà àtúbá wọn ò fi ṣe kòǹgẹ́ni fatalaqqa méjì ó ní tàwùfí kọlọ́n kí táwọn bò tó ṣẹlẹ̀ yóò fi ìyàn ṣe kòǹgẹ́ kó sì pàyẹ́ ẹ̀mí ẹ̀ kéèyàn lè mọ̀ pé áà àtìmọ́ ń bàtàrí èmi jẹ́ áà àtìmọ́ ń tapà sálì jẹ̀ náà mi nígbà yóò bá wá yé tán yóò ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá máa wí gbólóhùn méjèèjì lọ́lọ́ sí lùnú alukur'an ó ní wà alàtàlátà tí lè dínà kúlè fún hátà ìdá dọ́kọ̀tì alẹ́mìlá ardu ma rọ́fì bàtì wà dọ́kọ̀tì alẹ́mì àǹfùsùn wà dọ́nà àdánwò lámàlì jáyìn mọ́lọ́ ìlàyìn fún mà tábà àlẹ́yìn líyà túbú wà fákọ̀ọ́n di tàwbà tí ọba wá fi hàn ṣe kòǹgẹ́ kéyìí ò túbá tán òun náà ni ó tó wá gba túbá yìí ó wà ní ní wàyáfọ́ àni sẹ́yìáàt ilà ákìlẹ̀ àdìl àyàt òun náà ni ó wà gba túbà yìí. fatalakọ adamu min rabbi kalimatin wa min huna ikhtalafa lulcil fi ayi kalimatin talakọha adamu min rabbi. kí ni gbólóhùn tánàbí adama rí sí fúlátọ̀ rálùsọ̀ àtàlá tó fi wá di pé mo yọnu sí ọwọ́ apàdà wà dé. apá kan náà àwọn àfáà ní ọ̀rọ̀ hajj ni. lọ́pàá tó yẹ pé téèyàn bá yẹ ṣe hajj tọ́lọ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ ní hajj rẹ̀ intanẹ́tì sọ fún anáà ni wípé ẹ wò owó iṣẹ́ rẹ̀ báyìí o rọ́jà àmìndùnú bìí kàyẹ́wòmí wàlàdàtì òmù yóò padà lé yóò tún wá jẹ́mọ́ ẹ̀jẹ̀ àmọ́ kàǹpà sílámù kiri yóò wá ń bá wa sọ pé bọ́nẹ̀gì kiri yóò sọ wá pé kí ni o ta ni bọ́nẹ̀gì náà mùsùlùmí ni arẹ́rì yóò di àtúnbí kò nú ẹ̀sẹ̀ bí ìgbà tó tẹ̀dá bí padà ẹ àfa wa Ibn Qayyim rahimahullah ta'ala àìmọ ìrọ̀lẹ́ náà sọ ń pa ọ̀rọ̀ kí wọ́n kéèyàn tó wá ti àkùn bíi pé ọ̀ọ̀lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ mà ó tún lọ́mọ tuntun ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wa kì í sẹ́rí òǹkà lànà sàrám sọ àwọn apá kan àfa ní ọ̀rọ̀ hajj ni apá kan ní kì í sọ̀rọ̀ hajj ojú tí ọ̀ta kan ọ̀kan báyìí فإذا هو بشيء مكتوب على ساق العرش محمد رسول الله ojú tí ọkàn tàkan báyìí lọ́gangan bí òkú bí arúṣù báyìí lọ́ba tí wọ́n kàn sábẹ̀ báyìí pé muhammadu rasulullah bá jẹ́ pélé iná ara ọmọ mi náà ni ó jẹ́ tí ó sì àyọ́nu sí tó báyìí wọ́n jẹ́ ìbàbá rẹ̀ náà sófo nítorí pé ìwọ lọ́ọ́ máa yókù lára àlàyé bó bá sì tún wo tún lè ṣe ń dà kejì kó tún yọ àlàyé látara kí ni o lárò òkú apá kan àfa àlọ́bà apá kan nínú gbólóhùn tí ànàbí ádámà torí sí fún látara Allah subhanahu wa ta'ala ó ní gbólóhùn kan tó padà bá ní sọ̀rọ̀ lórí rẹ̀ nínú suratul A'raf bí òkú wà láìsẹ̀ sẹ̀tẹ̀rẹ̀ tán qala rabbana zalamna anfusana wa in lam taghfir lana lanakunanna minal khasirin ọlọ́wọ́n bá wọ zọ́lámùnà àfúsánà àmàtí sàbòsẹ́mi ara wa nítorí ní àmàdébẹ̀ àmàtí débẹ̀ wa in lam taghfir lana tó bá forí jíwa wàtàrọ̀hámnà fọ́ọ̀kẹwa lánàkùnánà minal khasirin àwọn àfáà ní ìmọ̀ mẹ́rin ní bẹ̀m̀bì ayan àkọ́kọ́ ó ní àtàwásùlù bìhálìlẹ̀ abudi asàfìlà àtàwásùlù bìrùbùbíyà kéèyàn ó fi ìjẹ́ pé ìwọ lo ní gbogbo ayé tó ń rí ayé yìí kò sẹ́nìkan tí ń rí ìwọ lọ́ba subhanahu wa ta'ala ìwọ lórí ẹnì kò ṣiṣẹ́ sí ọ pé kọ́fíìsì rí ó lè kún sí irọ́ o ìwọ ló tọ́jú gbogbo ayé inú ìtọ́jú ìná lèmi náà wà má pa akoko ni zolamna anfusana atawassul bi hal abdi ken yo wa fi halure bose bi iwa ti bose wa pe a emi ona re o ti ngo loran gbo o ya sanu mi wa tafwidu ila allah ken yo wa ko ibi toro eyan oja si sodo olohun pe bo ni o se rina wa in lam tagfir lana bo be po forijimi bo loro mi ari wàtàrọ̀hámnà tọ́ọ̀bẹ kẹ́mi lánàkùnánná minalkhasirin zikiru halil abudi in lam tanelhu tawbatullah subhanahu wa ta'ala wa rahmatuhu ẹlẹ́ẹ̀kẹrin nù bó o lọ̀rọ̀ mi ọ wà á rí tó bá jẹ́ wípé fa ìwò rí mú bẹ́ àforíjì rẹ bó ṣe pọ̀ tó ìrìn mú bẹ́ kí ni ọ wà jẹ́ kí ni ṣùgbọ́n ìmáàmù hakim fil mustadrak wọ́n gba asaru kan wá lọ́dọ̀ abdullahi abbas tó sì fẹsẹ̀ múlẹ̀ wọ́n bí wàhálà ìfi ṣẹlẹ̀ tán kẹ́límà tánà bíi ádámà rígbà nìyẹn ojú ẹsẹ̀ ní bá ń sọ wípé ya Rabb ọlọ́run bá mi o alam takum takhluquni biyadik ìbọ̀wọ̀ rẹ̀ lè dá mi tí wọ́n bá ní kí la ádámà wọ́n ní sí ọwọ́ ọlọ́run gbogbo ọjọ́ bẹ́ẹ̀ sọ́mọ̀ ní bẹ́ẹ̀ lórí ádámà ò قيل له بلى ونفخت في من روحك ẹ̀mí tí ń bẹ lára mi èmi kí mo dá ìwọ ló dá gbogbo ẹ̀mí tó o fẹ́ kọ́ sẹ̀mí láyé ẹ̀mí ìwọ ọlọ́run náà ni ìwọ ló ní tèmi mi fúnra ẹ̀ báyìí ìlọ́fẹ̀sí ńlá gbogbo ẹ̀ tí ọmọ yàtọ̀ sẹ́mi màlẹ́kà lọ́ọ́ máa rán. ونفخت فيها min ruhik gbogbo tí mẹ́sìn àgbà tó ṣe gbọ́ tí ń fara rulẹ̀ bá wọn ní ah, ni bó ṣe wí náà náà ni wọ́n àtọ́sùtù mọ́ mọ̀ràn tí ìjọ tó ọ̀dá mi tán ó sì fẹsẹ̀ múlẹ̀ mọ̀ bá ti ẹni kí mi ìwọ náà bà mí náà ni ọlọ́run bọ̀ nkẹ́ ọ̀ ń bò nkẹ́ wa wà lónìí ó sì sàdéhùn ẹ̀jẹ̀ mọ̀ bá sì bọ́ lò ó dùn bá lò pọ̀ kì í ṣe bá ó ń pè ra'aytullaha akbara kulli shay'in. ra'aytullaha akbara kulli shay'in. ra'aytullaha akbara kulli shay'in. ra'aytullaha akbara kulli shay'in. muhawalatan wa a'zamahu junudan. Allahu muhawalatan wà á bọ̀ màwó jùlọ dání. محاولة وآبمه جنودا رأيت الله أكبر كل شيء الله رأيت الله أكبر كل شيء محاولة وأعظمه جنودا الله محاولة وأعظمه جنودا muhawalatan wa abamaru junuda. ìtú afa ní ọlọ́run ọba kọjá ẹbí ata rẹ̀ wù náà. Ra'aytu Allah akbara kulli shay'in. Ọlọ́run kọjá ẹbí àti yóò mì. Ra'aytu. lọ́hà akíbàrọ̀ kò lè ṣe é. ẹjẹ́ àdàrú ẹjẹ́ àdàyérú láàrin ìṣẹ́jú kan náà wọ́n lọ́nà náà mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ bí kan. ràìtú lọ́hà akíbàrọ̀ kò lè ṣe é. ọlọ́run ọkọjá muhawalata ọkọjá pé ẹjẹ́ wò wà náà wò a lọ́mọ wíwá fún. Ìjọ jẹ́ ti ṣe bọ́m̀bù, ń jòlẹ́ yẹ̀ fún ojú ẹ̀kọ́ sẹ́mà. Àti bàrọ̀ kò lè ṣe é. Mọ̀rọ̀ àwọn àlàtà wà á bọ̀ máa ń jùnú dá. Mọ̀rọ̀ àwọn àlàtà wà á bọ̀ máa ń dá. Ẹ jẹ́ lọ kógun jà bí ó tiẹ̀ mọ̀ pé nǹkan tiẹ̀ bí ó tiẹ̀ bá tiẹ̀ ní wí ni nǹkan tí ó tiẹ̀ dé. èyí rọ́kẹ́tì sí. díẹ̀ kọjá bẹ́ẹ̀. ọ̀rẹ́ tó lọ àkíbàrọ̀ kò lè ṣe. eléyìí ni wọ́n ní ojú ó tiẹ̀ ní wọ́n ń pẹ́ tí òtún tí nǹkan tó ń fi kún. ọlọ́run méjì á ṣìṣe. àdánwò tí ó gbà wá tá a fi ní dúró tí ọmọ méjì á rí. sóògùn tá sọ mọ́sálásí ń bì ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ bíi ibi káàtì àìrí mọ́ni àwa lò ní ìsìn ọ̀yà aláàpọ̀rọ̀ lọ́lá ńgbọ̀ ọba kú à torí tí ó ibi tí ó gbà yọ sí mi yàtọ̀ sí tẹ̀yìn. tẹlomi ò lè jẹ fámìlì rẹ ni ó mú tẹlomi ò lè jẹ ọfíìsì tẹlomi ò lè jẹ àmọ́ṣẹ́ rẹ tẹlomi ò lè jẹ nú ara rẹ ọlọ́wọ́n sàdájókòó náà ni àmọ́ tí ń ṣe wọ́n èsì tèè sùn ní gbogbo kọ́dà wọ́n máa ń sọ ní tí wọ́n máa ń jẹ ni inú ó sì wú kalẹ̀ náà ni.

tí ọ̀bẹ yẹra máa ń yàn lọ ẹbí sísá ń sọ ni ó ní gbogbo ẹni tó bá dọ́dọ̀ ọlọ́run ọba tó gbà ló kan ṣoṣo tó sì gbà wípé kò sí nǹkan mí lẹ́yìn rẹ̀ tó sì tàn sórí ibẹ̀ tó sì gbà kó jùsọ ọlọ́run lèmi àbí sàlám lam ta náà iná ò ní í jẹ nínú ìwáyà mi harromallah alayhi náà ọlọ́run iná ara àwọn májèlé tó ò gbọdọ̀ fẹnu kan ilé lẹ́yìn náà wà. kí ni eh, eh, ìtì ń tò bọ̀ wọn náà ni lọ́dá mi wọ́n dá lóhùn àbí wọ́n dá lóhùn níbẹ̀ ni lọ́dá mi ò rí wí ẹ̀mí tí ń bẹ lára mi ìwọ ló lẹ̀mí ọ̀hún ọ̀wà àrán èèyàn ti sí ńlá ìwọ ló ti ni o ló fi sí ńlá ń dá ọ̀tọ̀ dáńtá mo sí wọ́n náà ìlò jẹ́ ń sí o ṣùgbọ́n pé wọ́n ó kì mí tí wọ́n gbọ́ kíkí wọ́n rẹ̀ tó sọ fún mi wípé ọlọ́run tó dọ ọkẹ́ ọ ìkẹ́ǹdà ó ìkẹ́ǹdà ó wọ́n ní bẹ́ẹ̀ ní tòótọ́ ó lẹ́yìn ìgbà náà wà adnabtu zamban قد katabahu alayya قد katabtahu alayya ẹ̀ṣẹ̀ tí mo sì ṣe ìyìn dáṣẹ̀ ìwọ lọ sẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ o ti parí iṣẹ́ ọ̀rọ̀ ilé ayé tá à ń wo iṣẹ́ kọ̀tà sí àti àṣẹ fíìmù tán kí sẹ́ẹ̀tì ẹ̀rì wọ́n wá ń pèlè rẹ̀ lọ́dún tí ò ṣe jú ẹ̀ wọ́n ti aṣọ pé tí ó gbòwó wáré kò ní eléyìí ó gbòóde tán ni wọ́n gbòwó dé. òun títí àwọn fíìmù bọ́ tó ti wọlé ìdí múra ńlẹ́ pé òun gbó lọ bá yọ máa sọ wọn àṣọ ìjọ àṣọ rẹ̀ ní dèrè òun ní mọ̀kò ti dèrè mọ̀kò lé wọn ti gbówó bọ̀ mọ̀kò lé kò sì gbọdọ̀ bá lé wọ́n ti ṣe pé kò ní ṣe kí ni o. jọ̀mọ́ bóòlù èèyàn ṣe fẹ́ bóòlè yẹn ṣe bóòlè ṣe fẹ́ jowú ẹnìkan tó ná tí yàn bá rí tọ́tán sórí ìyọ̀nù ọlọ́run kí wọ́n fẹ́ máa pa mùsùlùmí lẹ́rìn àárín ìdábọ̀ téèyàn ọmọ gbẹ̀yìn wọn àti kásá máa bẹ́yìn náà. ìgbésẹ̀ tí mo sẹ́yìn ìdásẹ̀ wo náà ló ti kọ́ mọ́ mi pé ń sẹ́yìn. قيل بلى فتب فتب علي كما كتبته علي bó ṣe wá kọ́ ní orí pé mi náà ni wọ́n ṣe ìtí mo ṣe mi náà ma. ọlọ́run sì ti kọ́ ojú ẹsẹ̀ lọ́wọ́ wa ń bá sọ̀rọ̀ wípé ọ̀dà máa la ilaha illa ant subhanak inni kuntu minal zalimin anabi ayubu anabi yunus ó wí anabi musa náà wí bil ma'ana qala rabbi inni zalamtu nafsi faghfirli ìlàbára jọmọ ya mi tí mo rí dáadáa yìí lọ ànábì yúnúsù náà nígbàtí nǹkan pé tán tọ́nà dìmọ̀ lọ́wọ́ in tó náà sọ ní wípé la ilaha illa ant subhanaka inni kuntu minadh dhalimin ara ń ti tètè máa mú táwọ́bà tọ́lọ́ fi máa tètè forí jẹ́ ẹ̀dá iná la fi ń sọ ń jọ sí wípé àpẹẹrẹ orí ibú lẹ́ńtí bá máa dára ẹ̀ láàrin wọn rẹ̀ bẹ̀ máa o ó tún wá kún àtọ́lọ́run ọlọ́run ti kejì rẹ̀ pẹ̀lú máa rẹ̀ tuntun pé ọlọ́mọba kìí ṣe pé mo lágídí o ṣùgbọ́n tí mò ń sọ gbangba náà ní tòun sọ fọ́n kọ̀rọ̀ mo dá a pọ̀ ni tébọ̀ lẹ́mbà ti ṣe ẹyẹrẹ kan ọmọ fún mẹ́wàá má ṣe bẹ́ẹ̀ fẹ́ mi ẹyọ kan tí mò ń ṣe náà ní tòpá ṣe ń jì kò sẹ́ nìkan bí kábẹ̀ búwa mo ti ju ẹ̀ nìkan ó kú yé mi àti ẹ̀ ìwọ̀n ló kú dàbí òkú sí rí lórí ọ̀rọ̀ mi mo dá a pọ̀ ni pé kíní kan ìkẹ́ rẹ kíní kan kan ah, ah, àníṣe mi gan ni o gbé mi lé ṣe é mọ̀ wípé ẹni ibi ni ń tán nǹkan ìtìjọpọ̀ lọ ẹ̀. فسن الله سبحانه وتعالى من آدم طريقة التوبة طريقة التوبة ojú ọ̀nà bò láti mọ dírẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala alọ́sọ̀tà lọ́la ní ẹ̀fún babaláwa Adam fatala ọ Adam min rabbihi kalimatin fataba alayhi Allah subhanahu wa ta'ala ọwọ́ ni ọ̀dà náà mo sì wá gbatúbà rẹ̀ kí làwọn nǹkan tó ṣáájú ìfararolẹ̀ la ilaha illa ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين èèyàn mélòó ni máa ń gba ọ̀nà yìí láti fi wojú rí Allah subhanahu wa ta'ala tí ọ̀kọ̀kọ́ bẹ̀rẹ̀ ìwákòríjì níbi kọ́kọ́kọ́ ṣe ìkìrọ́fù àpàtẹnujẹ́wọ́ fún òkú ní ọwá jẹ́wọ́ fẹ́nìkan òun ní ọwá jẹ́wọ́ fàfà kankan torí kíni torí pé tauba la yamliku ila Allah

ah <laughs> ilé ọ̀ràn mílíọ̀n lọ dáhùn lórí five million ah mo gbìyànjú rẹ o nígbà bá kówó ǹdé yóò àánú ọba jókòó ẹ̀yìn o nígbà bá sì jáde jí padà kó lè fi lọ́kàn balẹ̀ kó sì tún lè polówó fún àmì láti bọ́ sọ fún kí wọ́n há kúrò lọ wọ́n ti há jẹmáà tí ò ti wọnú islam náà báyìí náà tọ́wọ́ tẹ̀lé náà bàbá ò ní sórí ibú tọ́wọ́ tẹ̀lé náà bí àtọ́wọ́ tẹ̀lé náà bàbá ìkan sọ́njọ́ ni ó ní gbogbo ẹni tí wọ́n bá ti sí ẹ̀mí ìlàlíkì àmà tí wọ́n bá bá ṣe ìbòrò ìmọ̀ ká wà náà wàláhì lẹ́dí nígbà dáná wáyé náà ni mo ṣe náwó yìí níbẹ̀ tí wọ́n bá sí ẹ̀mí ẹ kọ́dà lọ́wọ́ tá à sọ yìí ká tún lè mọ̀ wọ́n ti ń gbẹ́sẹ̀ eré eré ṣé ó bọ̀rọ̀ yín báyìí ti ń gbẹ báyìí nìyí. ìkan wá ń ṣàdúrà àfẹnusọ́ bá gbé tiẹ̀ wà pé kí a ta ó lọ gbé bàbá rẹ̀ kété báyìí ó ti sàgbàkó ó ti sàgbàkó àlùbáríkà. ó wá gbàgbé fọ́bù ojú wọn tí ẹ bọ́ sí jẹ̀mọ́n tẹ́ obi apádà jù nígbà odò ń fọ́tò ẹlòmí fi kọ́rùn wọ́n fi ń kọ́mọ lọ́rùn ìmí ń fi sígbèrè ó lòun ní róorun sùn kò sì ní róorun sùn wọ́n ti sáyìn rẹ̀ láti sánmà ó ti fi ń tà nílẹ̀ máa rọ ọkọ̀ iwájú ọkọ̀ alẹ́ mọ́lé ọ́fíìsì ẹni a wá fèsì ìrànkọ́ o sọlọ́lá àníbi a ti dáràn àwọn àfọ́ òjúwe ọlọ́run àtànàbí fún a o ara wọn ni a júwe fún a o níbi nǹkan ti sí àánú o ayé àpọ́nlé ń bẹ fẹ́ ni ọlọ́run tí ọba ti lú tó gbé lọ kọ́nà gbogbo ayé láwọ́ fi nǹkan ṣe tọ́lọ̀ ò ní fi ṣe nǹkan kà ṣe àìjẹ́bẹ́ àwọn ọmọ dágbére tí wò ní ìdé padà ò ní tò bẹ́ẹ̀ pàtìlí mùsùlùmí ló kù tí wọ́n máa palẹ́kún ọ̀ọ́kàn dágbére náà ni ọlọ́run ti parí ẹ̀ ó ní wàlá yẹ ṣe kùlù mẹ́kìrù sẹ́yẹ o ẹ ń bá dẹ́rù bú. ó ti parí ẹ̀ tó lórí ṣé mùsùlùmí tó bá dúró déédéé tí ọ̀sàbòsì tí wọ́n bẹ́ẹ̀ pa wọ́n ba yé jẹ́mọ̀ lọ́ọ̀nù lójú ẹ̀ ní ọ̀pá bẹ́ẹ̀ ni ọ̀pá àwọn ọ̀bẹ gbàtàmù tẹ̀ jáde láyé ojú ẹsẹ̀ mùsùlùmí náà sì ń bá lìkì àmọ́ rẹ̀ jẹ́ ọba yé mi jẹ́ náà bọ́ datọ̀ ń rú ṣé ẹ wá rí pé firi sátàn sórí ìyọ̀nù ọlọ́run subhanahu wa ta'ala mọ́sí kò fáírọ́ọ̀sì mọ́ kò fáírọ́ọ̀sì. torí tí ọpọlọ bá kó fáírọ́ọ̀sì tó ṣe gbóṣorí sísẹ́mù náà ó ṣe fáwájì ṣe ẹ̀kọ́ fẹ́rún kọ́mpútà ṣe ẹ̀tí lẹ́lẹ́yìn òṣè wọ́n ní ṣe ń fọ ọpọlọ tó bá kó fáírọ́ọ̀sì jama'a ẹ̀jẹ̀ ji adịrị bẹ́ẹ̀ kágbà pa àjẹ́ kan tó tán sórí ìyọnu ọlọ́run subhanahu wa ta'ala. alásọ̀rọ̀ wa fẹ́ sanna bó o máa wá forí sọ́dọ̀ mi ni ó ṣáájú. wọ́n bá mi lọ fẹ́ pamítì sí ìkànnì mi abúlé ń gbòó kú bí oṣù kan tí ó kù àbúlé ìtayàtẹ̀ lọ́ba kùnrin bẹ́nu ní pé dùnú bí dùnú bí dùnú bí látẹ̀dúrúkà yá ìlàyé dùnú bí látẹ̀dúrúkà yá ìlàyé ọgbọ̀pọ̀ ilé yìí ìlàyé ìmáàmù Bayhaqi ìlọ́gbẹ̀ẹ́ tí mo fẹ́ sọ ìwá nínú nínú ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ la ilaha illallah nínú ṣuábùlì iman ọ̀tọ̀lẹ́lẹ́yìn ọ̀tọ̀lẹ́tọ̀kọ̀ yìnyín ṣùgbọ́n ti àbúlì ìtayé àgbà tó kú bí ẹmọ ẹmọ ẹmọ fàtàlá kọ́ ara mi rọ́bì yìí ẹ máa wo ẹ̀kọ́ tọ́lọ́ máa kó àwọn ẹni rẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́nìkan tó bá sọ wípé pẹ́pẹ́ fúrú òun sọ́lọ̀ ọba ní kọ̀rọ̀ òun fẹ́ gbé wá gbangba ẹ̀rí pẹ́ni èṣù ni. ìtura àwọn ẹni ọlọ́sẹ̀ bóun sani àwa wíta yìí àfa yín wá kú lọ à ń lọ nílọ jẹ́sìn tẹ̀sùn bá tẹ̀sùn bá tẹ̀ fi ń ṣàdúrà ó sábò mú o ṣé wọn ló fi ń ṣàdúrà bí àfa rẹ fi ń ṣàdúrà. ọ̀ka ní orí ìsàré. ọlọ́ọ̀kẹ́ ní orí ìsàré. naam wọn lẹni ọlọ́ọ̀ ní afẹ́ sin o gbogbo aṣọ ti dúdú mọ́lá là ń kó o mójútó tiẹ̀ náà ìní ṣùgbọ́n ní wọ́n bá lọ rèé gbé rẹ̀ ṣàyé tí wọ́n bá ara àpẹẹrẹ péyìn ò ní rẹ́sìmù délé ò ní kéyìn olórí máa fi àwọn èèyàn ní táwọn sáfì máa wù ní pé Allahumma rọ̀dọ̀ àná ọlọ́mọ bá dákun yọnu sí a wajal ma tẹ́rọ̀dọ̀ bí àná tahta sítìr ní tó bá fi ń yọnu sí àwọn máa bá ní fi pamọ́ fáwọn èèyàn méjì wọn ó àwa gan méjì á má bẹ̀ wajal ma tẹ́rọ̀dọ̀ bí àná tahta sítìr. ìtàṣùwánu látòrí pọ̀ kàn pẹ̀lú ìfọ́nù làtẹ́rà yìí kọ́ra ṣẹ́jú kan báyìí ni ojú ẹsẹ̀ ni kọ́dọ̀ orí orí orí kẹ̀kẹ́ tí wọ́n fi ń ti lọ náà ló bímọ sí. àkóbá dé. wàhálà ń bọ̀. ó ń pẹ́ ìlàyé ìlàyé ìlàyé ìlàyé láti wá síbò ní fa inni mukirun bílẹ̀ dé kọ́dí káàná mi ní. مقرا بالذي قد كان مني وما لي حيلة حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني وكم لي زلتي لي في خطايا وكم لي زلة لي وكم من زلة لي في الخطايا وكم من زلة لي في الخطايا إنه رواية مي وكم لي زلة وكم من زلة لي في البرايا وكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن وأنت علي ذو فضل ومن إذا فكرت في قدمي علي إذا فكرت في قدمي علي ويمي إذا فكرت في ندمي علي إذا فكرت في ندمي علي عضت أنامي wàkọ́ anáàmìlì wàkọ́rọ̀ tùsínì. àgọ́tù anáàmìlì wàkọ́rọ̀ tùsínì. àgọ́tù anáàmìlì wàkọ́rọ̀ tùsínì. yẹ́dùnú náà sùbí xayira wà ẹni. yẹ́dùnú náà sùbí xayira wà ẹni. làálàmù ànàní. لشر الناس إن لم تعب عني الناس إلا لم أني عني أجن بزهرة الدنيا جنونا أجن بزهرة الدنيا جنونا وأفني الأمر فيها بالتمني وأفني الأمر فيها بالتمني وبين يدي محتبس ثقيل وبين يدي محتبس ثقيل كأني kọ̀dìdù ìtúláwù kàánì. kàánì kọ̀dìdù ìtúláwù kàánì. kàánì kọ̀dìdù ìtúláwù kàánì. wàláwo sọ̀dákùtù lọ́ha wàláwo àní sọ̀dákùtù lọ́ha fìyà. wàláwo àní sọ̀dákùtù lọ́ha fìyà. nínú ìwáyà mi. ولو أني صدقت الزود فيها ولو أني صدقت الزود فيها طلبت لآلها ظهر لي مجني طلبت لآلها ظهر لي مجني قلبت لآلها ظهر لي أبو لي ديني إلهي إلهي لا تعذبني فإني الله باميو لا تعذبني فإني má fìyà jẹ mí jọ ṣe ń jẹ́jẹ́. ìlà ilé ìlà ilé ààrẹ ṣe ń tí a máa ń dàkọ sí àmọ́ rẹ̀rin. láti wá bíbẹ̀ ní ìfà ẹni. sórí mi tí mò ń sọ̀rọ̀ yìí ń jẹ́ ń jẹ́wọ́ ń jẹ́wọ́ o. ìlà yìí. ọlọ́run bá mi. láti wá bíbẹ̀ ní ìfà ẹni. ìpẹ́lú mi lọ dá mi àní ọmọ fìyà jẹ mí ni. fà ẹni. إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني kó tó di ọ̀la tí ń pàdé wẹsẹ̀ rẹ̀ mi kó tó di ọ̀la tí ń pàdé ibi tí ń kọsẹ̀ mi sí gbogbo tí bá ń bẹ́ẹ̀ bẹ̀ tí ń kọ́ tọ́jẹ́ ntọ́ ọ̀fẹ́ kí ìṣe mí náà mo ṣe ilé jiyàn kẹ́kẹ́. báyìí ní ìmọ̀kí rúbí lẹ́bí kọ́jì kàánà mi ní. gbogbo tí mo ti dẹ́wọ̀ ilé kéwọ̀ ní mọ̀ tí n bá tiẹ̀ ń rírọ́ pàápàá èèyàn tí mo sojú mìtọ̀ mìtọ̀ bí ẹni títí làwọn àkùrá ní tí mò ń wò di obi olóbìnrin tí lọ bí wò mí ebe bẹ́ẹ̀ àárín èmi àti ẹbọ mò ń tọ̀ mi. báyìí ní ìmọ̀kí rúbí lẹ́bí kọ́jì kàánà mi ní. báyìí ní ìmọ̀kí rúbí lẹ́bí kọ́jì kàánà mi ní wàmálí ìlà tó ní ìlàrọ̀ jáde. mo wá ronú lọ mo ronú bọ̀ mo rí pé wàmálí ìlà tó ìlàrọ̀ jáde. ìlú ètè tí mo fi lè gbọ́nú yàrá ẹlẹ́tẹ̀ ní mi ìlẹ́tẹ̀ tí mo fi lè bọ́ nú ìyá rẹ̀ àyàfi pé mò ń ran kan pọ̀ mò ń kẹ́ni ọ́. wàhálà iná àfàwọ̀dá wà hùsùn ní bọ́ọ̀lì. ìtò tún kù mí kù tó lè pálẹ̀rìn padà ó ní kó o pé mo sáforí jiyàn o àti èròǹgbà rẹ tí mo ní sí ọ wípé ìkẹ́ rẹ gbá àyè débi pé tó ọ̀bà tí ìfìyà jẹ mi ò ní tún máa jọ́ lọ mọ́ ìkẹ́ rẹ jù bẹ́ẹ̀ lọ. wàkàmí zálàtì ní bilbarọ́yà wàkàmí zọ́là tí lè fi kọ̀tọ́yà. tí wọ́n bá ní kí wọ́n máa kàṣìṣe mi kọsẹ̀ mi níbi mọ́tẹ́ bẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ bá sẹ́mi gan tí mò ń ṣe gan máa yí ẹ̀ mọ́ ni. wà á dá aláyà rú bọ́tùlé wà máa ní. ọ̀rọ̀ mi gan tí ẹ bá ṣe pé ti kádàrá pé ìní tí kù tí kápẹ́sẹ̀ mi gan lọ gbèsè ayé mi lé lórí ìní símọ̀ gan dìsìn wà á tà láyà tó fàbí ní wà máa ní. ìwà máa ń wo tí n parọ́ láàrin èmi àti ẹ. ìdá bákàtù fi kúndùn mi àlẹ́ yá. ìdá bákàtù fi kúndùn mi àlẹ́ yá. ìjọ mi tí n bá ronú ló kù èmi tí wọn náà bá mi sì rí mi báyìí tí n bá ronú lórí ìgbà tí mo ti ń dẹ́ṣẹ̀ bọ́kàn irú ilé ìtọ́ ẹ kí n ti fi ilẹ̀ yìí nínú ẹsẹ̀ mo ti ń pẹ́ o tí n bá rántí rẹ̀ ní kọ̀rọ̀ ìwọ gan náà má wí pé. nádàmí tí n bá tún ronú tí mo ronú ronú ronú tí mo wá bu ẹkún kọ̀rọ̀. àgbọ̀tù ànámìlì wàkọ̀rọ̀ àtúntì ní. àgbọ̀tù ìwọ náà bá mi náà ọmọ ìmọye pe jẹ́ pé àgbọ̀tù wàláì ka jẹ fún ìgbà tí orú mi bá mú mi tí kan kan létí mi irú ràn àyà tó fi jẹ tí ń serú ẹ̀sẹ̀ tí ètò wá sí rẹ̀ kan ẹ̀sẹ̀ mò ń ṣe. àgọ́tù anamili ìmọ̀ wá jẹ́ kàjẹ́ ní kọ̀rọ̀ wá kọ̀rọ̀ tù sí ní ìgbà mí bẹ tí mọ̀ fọwọ́ lu eyín mi báyìí bí ẹ̀ ń nǹkan ńgbà ń bá ń níbi tó o tún wá ń bá mi sì kẹ̀ lóde. yàtọ̀ nọ́ọ̀nù sọ́wọ́ tí n bá ti múra áta tí mo dé fìlà tí mo wọṣọ gbogbo ayé máa ń wò mí wò pé ah, lọ́gbọ́n ọlọ́run jẹ́mi náà ti ẹ̀ dàbá yìí tí n bá ti rí báyìí o ti pè mí wọ́n wà nígbà náà irú mi lẹ́yìn tó ń sọ bá ń bú. yàtọ̀ nọ́ọ̀nù wọ́n rí pé ń gbà mo ti rò pé wọ́n ṣe bí ìyẹn parọ́ ni nígbà tó tó mi ti lóòkè yìí wọ́n ṣe bí ìyẹn parọ́ ni gbogbo tí ń rọrọ̀ wípé ah, àwọn eléyìí àwọn fáyọ̀sì eléyìí o èmi sì mọ̀ pé láàrin ẹ̀mí àti ẹ̀ ìdá ìdá ìyẹn tó lè yọ mí bí àìdáhùn ó nìkẹ́ rẹ̀ àfi kọ́ yọnu sí mi kó o ṣàforíjì fún mi. ìjà ń níbi sahara ti dunia jununa. ebe mi ọ̀nà rè bí wọ́n bá dákọ̀ pàǹtí tùjánù nìlára ìlú nìlára bí wọn bá tún dá ọ̀tá yẹn báyìí bí wọn bá ti ṣe wájú ta ti ń sunkún gan lágbájá mọ̀ tó lọ láàrin wa gangan ní gangan lágbájá ní wọn bá tún gbé ah gangan ṣẹlẹ̀ ní two thousand and thirteen ó ní ilé kọ̀ọ̀kan wọn mọ̀ ha tẹ́tẹ́ mílíọ̀n fún òjànù ojú bí ẹnìkan ti kú tà àti omi ojú wa yìí ní ntìmọ̀ síbi ìṣẹ̀lẹ̀ wọ́n ti ẹ̀ ti dọ̀wọ́ mi tí wọn bá ti ń dákọ̀ ayé fún mi báyìí ọpọlọ mi ò ní sílẹ̀ mọ́. Fàófún nílé òmùrọ̀ bí i Ọjọ́ orí mi náà ní lọ yìí. Jẹ́ bá wá ní kí ni mo fi lo ìtọ́pọ̀ jù ọjọ́ orí mi. Ádà ádà náà mo fi lò dánù. Ìtí ní ìdá ìtumọ̀ rùn. Ìkà jókòó jọ mi, ìtọ́ ẹ̀ kí máa ṣe kí máa fàṣùkò mi ṣàgárù ní ìbára pé yẹ́s kí n tiẹ̀ jálù náà kí n máa rí bíi fifty fifty million weekly. Weekly. ìgbà tí fẹ́lẹ̀ náà one million tó bá ní òtó kò tónu one million ẹlẹ́à akù fourteen fourteen fourteen wíkìlì náà ti máa ń ra tútú nọmba four flat ta nísàrí nítorí dà bí twelve million àmọ́ manage one million náà àmọ́ náà so tí máa ń pààrọ̀ ọkọ̀ weekly. wíkìlì wíkìlì ètò bá sì tó ṣe kù náà wà á kàn gbé fóònù ọmọ ìyá ọ̀sẹ̀ kankan wà á kọ́ sá mọ́ dì kọ́nà bí mo ti rìn ọmọ dì tí wọ́n bá ti ń sọ léyìn bí mo ṣe mọ́ lùgbùsí ayé nù ní mo wá lòlòlò ewúrẹ́ lórí mi ọlọ́run ọba mi. wà ó fún lè lè ọmọ rọ̀ sí àbí ìtàmánì. wà ó fún lè lè ọmọ rọ̀ sí àbí ìtàmánì. wà á bàyí náà yàda yà mú tábà tó ń sẹ̀kẹ́ lọ. bàyí náà yàda yà mú tábà tó ń lọ. kí ni wàá ń pamílẹ́kún mú tábà tó inú wàá wí tẹnu ẹ̀ ẹ̀ dẹ̀bẹ̀lẹ̀ kò gbọ́dọ̀ lọ́mọ ebi níwájú mi àlìkí àmọ́ rè wájú mi. wàbẹ iná yà dé ìyá mọ̀tàbà tó zàkè lọ. ibi tí èyí ti mú fàdíǹtì. Ah, ebi ọlọ́pàá ó ti ọgbà mi sọ pé ah ọlọ́gbẹ̀ni kọ́ bó ṣe tùrú jọ ah ah wájọ ah ah o torí ẹranko náà dẹ̀ wọ́n lẹ ah kí ni. tọ́wọ́ ẹ̀ ṣe báwọn níbo ló ti máa kí kí mo. wàbẹ iná yà dé ìyá mọ̀tàbà tó zàkè lọ. ibi tí ó ti máa pẹ́ ó jìyà lónìí ó gbọ́nà ò lè bóde lẹ́nu ẹ̀. ọ̀gá wọ́dà ẹ̀yìn náà ń sẹ́wọ̀n kẹ́ tíwèé tí ibi ìtíwèé tí fèsì ìrìn iwájú mi wọ́n sì ní wá wí tẹnu ìwé ìsì ìdáyẹn lẹ́bẹ̀ẹ́. ká ní kọjídù yín túlà ó ká ní ká ní kọjídù yín túlà ó ká ní. tó jẹ́ pé mo fẹ́ mọ ọkọ̀ bí ẹni pé ti pèmí pé wàá jẹ́jọ́ lọ́dà bí iwájú mi ẹ̀wù tèmi bá ti ilé ayé kí ọjọ́ ojú bí wọ́n tún ti sọ lẹ́yìn ni wọ́n tún pé Chelsea o lálẹ́ yìí náà ni wọ́n tún pé Chelsea o Man U o lálẹ́ náà ni. a ní kọ́ dídùn ètò làwọn kà á ní. mo sì ti jókòó di bọ́ọ̀lù náà rí o tí mo rẹ́ ń tà àjọ wọbẹ̀ lẹ́ẹ̀kan náà tó kò kéńgbà tí wọ́n gò tẹ́lẹ̀ rẹ̀ ò ti padà mọ́. a ní kọ́ dídùn ètò làwọn kà á ní. tọ́ba wa jẹ́ pé bí wọ́n ṣe ń wò mí bí ẹn ìwọ lọ́wọ́ bá mi. ọlọ́wọ́ ni sọ̀dá kútù lọ́ra mi ha. ká pé gbogbo ń tó wí pé ká máa ṣe pátá mọ̀ bá ń ṣe tí mo fi lè pé ọ̀dà yọ̀kẹ́ rẹ kò nù iṣẹ́ mi gbé mi lórí iṣẹ́ mi tí mo ṣe gangan. ọ̀làbùtù lè àlè ha bàárọ̀ ní ìmọ̀jáde. ọ̀làbùtù lè àlè ha bàárọ̀ ní ìmọ̀jáde. ebi ọpọ́n ìjọ ogun ilé yẹ kí n máa yọ sí gbogbo ẹni tó bá fọ̀rọ̀ ayé lọ́mì. Hmm. èmi fáwọn mọ́ra ni tí wọ́n bá ti gbọ́rọ̀ lé ayé wáṣẹ́ kápò òtọ́ mọ̀ bára yọ̀ ń sá. Wàlẹ́wà ní òkòlọ́ yẹ kí n kó bóde tí ẹ bá fàyẹ́ lọ́mì òkòlọ́ yẹ kó bóde níwà tó gbága fún pé múlẹ̀ ayé yẹn ní múlẹ̀ lọ́wọ́ náà. Bí mo ṣe ń lò lọ náà rèé o fálejò mi tọ́wọ́ àfàyẹ́ lọ́mì tí n bá ewé eríkẹ̀ pẹ̀lú tí mò ń bá lọ ìgbìmọ̀ mo fẹ́ bá ti Ojú oṣù kan rẹ̀ lọ làbúlì táyé àpapòdà. anabi sallallahu alayhi wa sallam yóò máa ṣe tahajud yóò máa ka quran ẹkún wà máa gbìn bí ìgbà tí èèyàn bá èèyàn tó lè clear àwa tá a tún jọ ọmọ kéékèèké ń bí agbẹjúmọ̀ àwa tá a jọ ọmọ wẹrẹ fún yìí akẹ́tù kan bẹ́ńjọ̀n tí súfì ń gbòmí bá gbóná tó ó gbígbá yàrá bí ṣe rùnà fún ẹkún ẹgbú ẹgbú ẹgbú ìbẹ̀rù ti múyàn ṣé kó fi á di wípé ayé ò ní lọ wájú kò ní lọ e, tí èsì ṣe pé èèyàn ń wá ẹkún lẹ́kún òótọ́ ẹ wo ìbẹ̀rù tí máa sàrà sálàmù tó tó bá ń anábìnú o ní ọdẹ bíi jìnnìṣà bàbá àti tè ní pé nígbà tí wọ́n gbé bàbá sí kòtò ní ìsìn nǹkan kó ọ̀sán fúnlẹ̀ ọgọ́rọ̀ọ̀rùn ó bídíà ó bídíà lòun bá tún dìde ní tiẹ̀ ọgọgọrọ ọrùn kọlọba bẹ́ẹ̀ nìkan sì kì í ṣe báyìí pé tí n bá dẹnìkan tó bá fa tẹsíwá àyọ mẹun. wọn jà ní. n kò bò lórí tí n wà bò táyà máa tọ́lá sáfìlà fún. mo ti wà pẹ̀lú bàbá wa àgbà yìí ó ti lélógún ọdún bàbá sì pè mí tẹ̀ fúnra wọn ó ti lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sísìn tí wọ́n sọ pé wá mẹ́júmọ́ lónìí ọlọ́run ló ń ti gbà sí àwọn. ọjọ́ bàbá sì ń sọ fún mi pé sọ́dún kéǹtì ń bẹ lọ́wọ́ òsì tí máa kọsẹ́ ẹbí àwọn ti sáàkì ẹ̀ ṣé bàbá láti bí ọdún ẹ̀dùkú tí wọ́n ọ̀kọ́ sí ẹbí fún mọ́ ẹ́ ni a ń tẹ́ kí wọ́n máa ṣe kí ni o bàbá sí pẹ̀mìtì àwọn òpèmìtì àwọn ìgbogbo ẹni tó kù láyé ní ìsìn yọ wàlìjẹ́ náà kọ̀ wàlìjẹ́ náà àwọn ọlọ́run kòwé rẹ̀ fún ṣe wá mọ̀ wípé àti ìrè ìpọ̀ ẹ̀tù ṣé ṣé ẹ̀mẹ̀ tó rú bàbá tó bá rí bàwọn olóyè kó kú Ẹyọ tàbí ọmọ ṣètò àwọn tó kù ní fámìlì tiẹ̀ náà, bá àti ẹ̀sọ́ ti a àbá tán, tí wò bá àbó nìtán. Ẹ àwọn èèyàn rẹ̀ tó kù sẹ́, tálọ́ yóò kú kẹ́yìn. Jàmáà ẹgbẹ́ kúrà ní fùṣẹ́wù kọ̀ wá kà. Wọ́n máa làágùn. Àníṣẹ́wù sẹ́, tí ò tí ọmọ bá tíà. jẹmọ́ ẹwọ tán dánwò ẹwà wọ́gbára káàkiri agbára òkùnkùn agbára èṣù ẹ ti wá rí pé kò lè tà kò lè tà kò lè tà ẹwà gbébọnú ìsìláàmù alọ́sọ̀tà ládàkùn mú adúró mọ́jì àṣìṣe o mọ́jì àṣìṣe o mọ́jì àbọ́há jẹmọ́ ẹ̀kún pààyàn o tó ń kálukú máa ń ṣe alágbàrú mọ́sálásí mélòó lẹ́nu kọ̀ọ̀kan inú fámílì o ó ń kálukú máa bí fámílì rẹ̀ ṣe tóbi tó kọ́nà kásẹ̀ tó lè mọ́ pé ah, alhamdulilayi ní fámílì wa náà ti má kaba yìí ti má kaba yìí nílẹ̀ ló ní yìí o tọ́lọ̀ bá pé yìí ẹ ti ẹ̀ mọ́ bọ̀ bá tó ẹ̀ tá dọ̀pẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà di ti ẹ̀ má kàwa náà láti ìkílẹ̀ kọ́ ẹ́ eh, ọlọ́run sànú wa o ọ̀kan náà ọmọ ìyàló ló ń lọ ibi nìka òkan àti ìyá ìyàwó ló fíyàwó lọ́fọ́mọ ẹ̀ lọ́kọ bàbá sínú ló ń bá kíkẹ́ pẹ̀lẹ́ ní ìsíwájú kẹ́kí kan ìyàbá ké lójú agbègbè ẹsẹ̀ jẹ́jẹ́ àbá èmi mọ́fọ́mọ ìlọ́kọ o ọmọ pé ọ̀dá o bísí ń túbà ń bẹ àwa wíta ìwọ ní ẹyẹ wọn mọfà ní ẹkẹlẹ ẹsikúùsì tí wa ma kunna mu'adhibina ṣé ìwọ ló wíyùn ìwọ ló wíyùn jọmọ ẹ jẹ àti a ti gbọ́ yìí ẹ wú wa àtúwà ili yóò tán náà ilé ayé ẹnìkọ̀ọ̀kan náà ń ṣe. gan sáà ti lò bí ẹ́ ṣe ní àlò bọ́nà bá dí ta ni èlú ta ni èé sáré kọjá tí ẹ́ sọ fún padà ta ni wọ́n máa mú dúró ìtanú wa tí èèfó jánà dúró ń bí ní ẹrú fún o yóò ti jánà ìhìn náà èyí mìíràn tí ìrìtúnṣe táwa kágídí borí jẹ́ pé àwa ìlà dáa tán láà bàbá ọ̀rẹ́mọ̀ ní fatala kọ́ ádámù min rabbihi kalimatin àwọn gbólóǹtọ́ máa wílé rẹ̀ ádámù èmi náà mo ṣe tán láti forí jọ wá máa wí àbí ádámù bá ń wí ìbéèrè wá dé lọ́dọ̀ àwọn afá kama aqarra bi dhalika kama istakhraja hadha as-su'al al-allama al rahimahullah wọ́n ní nígbà tí wọ́n máa gbálí janna èèyàn mélòó lọ́n dojú ọ̀rọ̀ kọ وقلنا ya adam اسكن anta الثاني ẹ má jẹ́bi èso ìrìn ìrìn dojú ọ̀rọ̀ kan wà látàkọ̀rọ̀bá nígbà àwọ̀ àforíjìní àforíjìní gbọ́nà àforíjìdé àwọn ń bẹ́ nìkan sọ̀rọ̀ fátàlá kọ́ ádámù mi rọ́bì àníbi ádámù rí sífù látọ̀dọ̀ lọ́wọ́ bá rẹ o gbọ́nà mo ti yọnu sí ọ mo forí jì ọ èmi náà mọ̀ kọ́ pé ọmọ wí àti ẹ̀ńtà máa wí fẹ́ ń bá ti sìnà ní pé ọlọ́run mọ̀ bá nílà lójú àti bíbo ti wà lójú rẹ̀ èyí àwọn máa káànù kẹfìrí ni tí ọba jí ìkù pé ah! ó sì rí bèbè iná ah! ọ̀kan nú ọmọ ìyá náà mẹ́nu ọkọ̀ nìkan bá tún ń polówó ní pé gbajúmọ̀ sàyé rẹ̀ olúwa tó lùgbàlà ní ń pariwo ní làágùn ọmọ ìyá ẹ̀rù ti bà lókè nínú ọkọ̀ lóní yé láìláìlọ́lọ́ lórí burúkú ọlẹ́ yọ ọba yé jẹ́ ọ̀pá ẹrú rẹ̀ ọkọ̀ ilé jóná ọkọ̀ ẹ̀rọ jóná ọkọ̀ ẹ̀rọ dẹ̀rú ẹ̀rú ti ba dáìbà náà gẹ̀nà bá pàákì pé kí ló dé àbá kí ló dé mi à kúrò tí múrẹ̀ lórí ọ̀rọ̀ dáa ẹ̀gbọ́n tó yẹ wí ni làkọ́jì tó tún ṣe àní ìdá ìtọ́wínú ọlọ́lọ́ lè fagẹ́ ó lè fàṣẹ́mà ìyá nítorí ti wí ọlọ́wọ́ bí máa ẹgbọ́n wọlé bọ́lá sì sọ́nù kọ́ àní ìlú tó tọ́ níjọ́ náà ẹ̀ńtọ́ lọ nílà yọ́ là. wọ́n tún lẹ́mí òkùnkùn láyé bẹ́lẹ́ ní lára. ẹjọ́ wí ṣùgbọ́n ẹ̀ńtọ́ lọ nílà yọ́ là. díẹ̀ nìkú kọ̀ọ̀kọ́ dẹ́gbẹ̀ ọmọ màdí ìdè mọ́. وقالوا استغفر الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يت... ìlú yóò ní sinmi kì í ṣe pé àfitẹ́ ìbá tó sọ pọ́nà wọn ọba òbí mọ́mọ́ lókù. ẹni tí wọ́n ń bínú sí un ìlọ́wọ́ àpọ̀nù ẹ ti ń darí ọ̀rọ̀ èmi àtẹ̀yìn. ń bùlọ́ fẹ́ báyọ̀. Naam. Nàìjíríà yìí, à ń ń dájọ́ o, tí wọ́n bá léèyàn kú bọ́ àlìjà náà. ìkí ọlọ́run ìkí ọlọ́run yọ ọmọ gbàáyé o ọdún bí adámọ̀ tún ní kílò tún ní ìforíjìmì sí alam tẹ́kítọ̀ bẹ̀rẹ̀ ìdáka bá dé àníkọ̀lápítà sàmà wá tọ̀rọ̀ ń gbọ́dá sàmà àti ilẹ̀tàn ebi ń tọ́ ọkọ̀ ọbẹ̀ ní wípé rahmati sábàkọ̀ ti gọ́dọ̀ bí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ ká máa túmọ̀ rẹ̀ o ìkẹ́ ẹ̀mí ọ ṣáájú ìbínú àdéhùn ọlọ́run àṣètumọ̀ ọ̀rọ̀ ni wípé ẹ nírí kọ́nà ó fìyà jẹ nìkan àti kó tó jàrí ẹ̀. lágbájá ọlọ́mọ ń fìyà jẹ wàláhì tẹ́ bá lọ́rọ̀ ìtumọ̀ rẹ̀ ẹ sì rí wípé ọlọ́run ti jàrí ẹ̀. àdéhùn rẹ̀ nu rahmati ìkẹ́ mi sẹ́ sábàkọ́t gọ́dọ̀bì. ṣáǹfọ́n làkàyè alásọ̀kọ́lá náà ni wọn ọ̀kọ́ ní nǹkan rí lẹ́ẹ̀mejì tí eye mo sì ṣe sáàmù sí pàpàpàpà lọ́wọ́ parí ní pé wá lóbi olóhùn tí ì ṣe tán tó tó rẹ̀ bá sáàsì ẹ̀ gbogbogbò tó parí olóhùn o ì ṣe tán ó tó rẹ̀ phd ẹ̀ gbogbogbò tó parí ọ̀dà 35 professorship ti dọ́wọ́ rẹ̀ kí ló dọ́wọ́ rẹ o. nígbà tí èèpọ̀ bí oṣù mẹ́fà labatu ti rí ilẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ̀. ìwọ rẹ̀. ìwọ tún ní ilẹ̀kẹ̀ eléyìí o ẹ̀ anjo jo ìrọ̀dọ́ yín ni. <laughs> ó ní dandan mítì ẹ ó ní ẹyọ àwọn ìjókòó tá a ti community ni. ní ìjókòó ló pè ọ̀nà ìjókòó kan tá a máa ń jó ni tí ìwé tí bí wọ́n bá ti ayé community mẹ́ bèrè tó wá wọ̀ ni táǹfù ńlá káyìíṣe ìdí tó dì ọwọ́ á ní bóun ó ṣe lo nǹkan kan olùkọ́ ọlọ́run kò ní í ṣe bóun ó ṣe lo nǹkan fóun ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ kàn máa ń pa kókò kan fóun ní break fóun ọ̀kan máa ń kan ṣùgbọ́n bóun ló ṣe lò tí èyí já owó fún ọ ó tó kọjá agbára ọlọ́run rẹ̀ tí n ìlú pẹ̀lú iṣẹ́ ìtọ́nù oríṣiríṣi jẹ̀máà bàbá wa dámà yìí bó ṣe dáná bí ọ̀nà ọba tó yìí nígbà tó di kórì sí ìfọ̀ àwọn gbóló yìí ọ̀hàn ni àbíkọ́ hàn. ẹ̀hẹ́ mùtàkà bírù tiẹ̀ kílẹ̀ pé tiẹ̀. ọ̀gá gbóló ti ń bọ́dé lẹ́nu yìí ṣe bí ẹ̀ àwọn olùsí òfò nígbà ọ̀gá ẹ̀ bá sì túbà ṣe pẹ́ sí pẹ́pẹ́ ṣe pẹ́ sí pẹ́pẹ́. ṣùgbọ́n inna rahmati sabaqat ghadabi tọ́lọ́n bá dé sọ́gà náà ó súnmọ̀ jùmọ́ náà ni nígbà tí ó ti bára lójú méjèèjì ọ̀bà rí nàmá ọ̀dọ̀ ọ́fíìsì ọ́fíìsì kọ̀ ọ́ dédìí ọkọ rẹ̀ kí ló tó kọ̀ inú ilé rẹ̀ náà kọ̀ wọ́n ṣẹ̀ wá wá pé ẹnìkan kalẹ̀ wípé bó wà nìkan kan wọ́n ní à wọ́n ní ṣe bí wọ́n ṣàlè máa rìn ní olé káàkiri wọ́n ní abíyán náà wọ́n rẹ̀ pé kíní yẹn fọmójú inú ni wọn ò dánú lé gan màmá. àwọn kan tó ti pé kọ́ọ̀sì wọn lélẹ́yìn wọ́n tún wọ́n ṣàlàyé gbogbo bó sì máa rìn ní wọ́n sì àwọn ń kọ́ bígbà àti àǹkọ́ máa tọ̀tọ̀ ẹ̀nà wọ́n sì bíbà ibi stẹ́ẹ̀pù tó lù òkè wà rèé o sunday sí ṣùgbọ́n tí ẹ bá lórí ìtúwò inna rahmati sabaqat ghadabi kọ́nà tó bínú tẹ́dà ìkẹ́ ní ọ̀kọ̀kọ́ ṣáájú. nígbà tí wọ́n adama tí wọ́n ń túbà yìí tí ń túbà yìí fataba alayhi Allah subhanahu wa ta'ala ní ìrì adama mo sì gba túbẹ̀ mo forí jìn tó bá ti wá ṣẹlẹ̀ sẹ́dà ẹ gbọ́dọ̀ ni kí wọ́n máa bá yàn wú ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀ síwájú tó ti á dẹni ọlọ́run padà pé ọgbọ́ngọ̀ eh, eh, ju mí lọ fásitì márùn kò tó ọmọ láti tẹ̀jú mẹ́ta ọjọ́ àdínẹ́sì ní sí ìsìnkọ́lá lọ́wọ́ fọlọ́rọ̀ sí ẹnu ara lè Buhari alẹ́ mùsùlùmù ó ń sọ ọlọ́run ní ẹgbẹ́ ìdẹrù ẹwù pẹ́rẹ́ ọlọ́run ó dòkútì tàyírù nù ìyẹn ìlọ́fà tánàbí ádámà fi jàre ànábì Mùsá. gbọ́fàṣẹ́ tánàbí ádámà padà fi jàre ànábì Mùsá alayhi salatu wassalam sotolí sotolí ẹ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ìjọba ìjọba ìdáàbò.